الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته صلاة méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni sọláàtì téèyàn máa ń ṣe lẹ́yìn ìgbà tó òrùn bá yọ tó sì ti gbéra sókè déédéé bí ọkọ̀ ti ṣe máa ń gùn sí ibi tó òrùn ti kọ́kọ́ yọ eléyìí túmọ̀ sí pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó òrùn ti kọ́kọ́ yọ ìgbà náà ni èèyàn ṣe sọláàtì tó ní í ṣe pẹ̀lú yíyọ òrùn ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn iná ni wọ́n ní kó ṣe sọ láti yìí bí ìgbà sẹni tó ṣe pé lẹ́yìn ìgbà tá a parí àṣùbà ó jókòó sí ààyè ibi tó ti ṣàṣùbà ó ń ṣèrántí ọlọ́run pé kéèyàn máa kí alukur'an kéèyàn máa ṣe àwọn tasbihat àbí ṣíṣe àṣọlẹ́tù fún anabi sallallahu alayhi wa orí bẹ́ẹ̀ lọ wá títí tó fi di pòrùn yọ gbéra sókè àmọ́ ìpè tí alifájà rí bá yọ aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́wàá mẹ́sàn-án èèyàn ṣe àṣùbà lẹ́yìn ìgbà tá a parí àṣùbà yìí àwa rí i pé òòrùn yọ ní aago mẹ́fà ó kọjá ìṣẹ́jú mẹ́tàlélọ́gbọ̀n méje kù ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ni lòórùn máa ń yọ kápẹ́ lòórùn yọ lónìí lápèjúwe ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kún eléyìí báyìí ètò túmọ̀ sí pé aago méje ó kù bí ìṣẹ́jú méjìlá gbàtàgò méje kù ṣẹ́jú méje làwọn àsìkò tẹ́lẹ̀ ṣe náà fìlà pé ẹ jókòó sáàyè bí tẹ́ ti ṣàṣùbà ẹ dìde ń bẹ̀ títí tí tó fi dó pé òòrùn yọ. ẹni tó bá ṣe léyìí anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run bó fún ni ládàá umrah. ní tó túmọ̀ sí pé táwọn máa ń ṣe sùúrù bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tá a parí àṣùbà táwọn máa sáré bẹ́ síta jáde fòtì nítorí pé ẹni tí ó bá rí rere gbà lọ́dọ̀ ọlọ́run yóò ṣe sùúrù kẹ́ ṣe sùúrù rántí ọlọ́run dìgbà kẹ́ fi wá sí rákà méjì yẹn oore ńlá ti ń retí yín nù. ẹ wá rí ní tiẹ̀ òun náà àkókò tiẹ̀ náà nù bá ṣe kọ́dà ti tó fún pé èèyàn ti ṣe nínú oríkèé àríyàn nítorí pé oríkèé ọgọ́rùn-ún ó lé ọgọ́ta iná ní ń bẹ lára oníkálukú wa òfin ọlọ́run sì sọ wípé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú oríkèé la gbọ́dọ̀ ṣe sàrà fún lójúmọ́ kan kí la níta fi lè máa ṣe sàrà bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam fi hàn wá pé gbogbo subhanallah sàrà ni gbogbo alhamdulillah sàrà ni gbogbo la ilaha illallah sàrà ni gbogbo allahu akbar téèyàn máa ń wí sàrà ni. kódà kẹ́ dada ṣe dáadáa sọ́mọlà kejì sàrà ni kẹ́ ẹ làjà èèyàn méjì tí wọ́n ń jà sàrà ni kẹ́ gbogbo eléyìí sàrà ni hmm. ṣùgbọ́n ká tó wá ṣe sàrà tí ó pé ọgọ́rùn-ún mẹ́ta kò ní rọrùn hmm. ni ó ti tó fún pé kí n ṣe rákà méjì péré ẹni bá ti ṣe rákà méjì yóò ní fún gbogbo oríkèé rẹ̀ lójúmọ́ hmm. túmọ̀ sí sọ láti méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọla ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ fẹ́ni tó bá rí méjèèjì ṣe ni. Hmm. téèyàn bá wá jókòó mọ́ṣáláṣí tí ó dìde kú tó fi di pé òórùn yọ ó sì tún fẹ́ ṣe ó fẹ́ ṣe rákà méjì eléyìí ó tún fẹ́ ṣe rákà méjì ti ha hmm. kò burú lábẹ́ òfin ọlọ́run kó ṣe rákà méjì péré pẹ̀lú àníyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ọlọ́run ọ̀ àtàrà rákà méjì yóò fọ́n ládàá kó ṣe rákà mẹ́rin so adani ọkọ fẹ́ ṣe náfìlà tó ní í ṣe pẹ̀lú kóòrùn yọ nítorí pọ ọba àjókòó sáyè tó ti ṣàṣùbà láì dìde tóòrùn fi yọ hmm. wàá sì tún dání ọkọ tún fẹ́ ṣe bọha rákà méjì hàn ó tó fún méjèèjì hmm. eléyìí já jùlọ Ọlọ́run tó máa ń ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ wọ́n ní tí ìmáàmù wa bá ké fatia tán sáà máa gbóhùn sókè pẹ̀lú àmín àbá máa wí jẹ́jẹ́ ẹ àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n pín sí méjì àwọn èyí tó pọ̀ jù wọ́n sọ pé agbóhùnsókè pẹ̀lú àmì rìwáyà kan wá látọ̀dọ̀ ìmáàmù Malik rahimahullah tó láti àmì jẹ́jẹ́ ni ti imam àtàwọn tó àlẹ́yìn rẹ̀ wọn ò ní gbóhùnsókè ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù nípa gbóhùnsókè nítorí pé ọ̀kan nínú àwọn sọ̀hábà ni àwa máa ṣe àmì débi pé mọ́ṣáláṣí a máa mì hmm. ẹ̀ ọ́ pé ṣèṣì kan jáwé sóbì kan <laughs> jáwé sóbì ó sì kóbì sínú ewé hmm nítorí ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ni pé bóun làwọn mọ́ṣáláṣí náà rí gbà hmm. ebi kí dẹ̀bínú ni hmm. àti ìmọ̀ ọ̀pẹ hmm. iná ni wọ́n tẹ̀lé lórí ẹ̀wọ̀n kan bá pariwo bó ṣe lágbára à ilé omi sòkè ṣe lé eh, búlọ́ọ̀kù àbí símẹ́ǹtì sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwẹ̀ àmì wàá gbọ́n sókè ṣùgbọ́n sálámà wọ́n ní sátún gbọ́n sókè ètò dọ́gba jù nípa àní gbọ́n sókè àmì nìkan ni láti gbọ́n sókè ṣùgbọ́n gba Allahu akbar tá a máa ṣe hmm. Rabbana wa lakal hamdu tá a máa ṣe lẹ́yìn imam àní gbóhùn sókè bẹ́ẹ̀ náà ní sí sálámà àní gbóhùn sókè hmm. eléyìí lọ dọ́gba jù tẹ́rì sí hmm. nítorí pàdé sànàbì sallallahu alaihi wasallam fi hàn án pé ìmáàmù ni kó gbóhùn sókè lóde wọn bí gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó ti ṣe gbọ́ ṣùgbọ́n àwa máa mú àbùkátà ká gbóhùn sókè lọ́dọ̀ imam malik òun ní àtúmọ̀ gbóhùn sókè pẹ̀lú Allahu akbar wa tá à ń bá ń ṣe ṣùgbọ́n ẹ̀rí kò gbé fún hmm. ọ̀rọ̀ tí ẹ̀rí gbé fún òun náà ní kẹ́yìn tẹ́ wà lẹ́yìn imam ẹ̀ bùkátà láti máa gbóhùn sókè ẹ̀yin náà sì ṣàkíyèsí ẹni pé imam wa ọ wà ní rúkú wọ̀ tàbí imam wa ń lọ sí imam wa ti fi orí kanlẹ̀ kò tí ì wá gbórí sókè ẹnìkan wá dé ọpẹ́ kó tó dé òun fẹ́ wá lọ bá wa ní ìforíkanlẹ̀ yun ló bá ní Allahu Akbar ló bá gbóhùn sókè hmm. ẹ̀ríkọ́ ẹlòmíì ọ̀sà ṣìṣe ó lè símú hmm. kó rò pé ìmáàmù ló ti gbórí sókè lòun hmm. bá gbórí sókè nígbà tí ìmáàmù sì ń bẹ ní ìforíkanlẹ̀ torí rẹ̀ àbùkátà wa ta wà lẹ́yìn ìmáàmù láti máa gbóhùn sókè lọ́nà tó fi jẹ́ pé yọ gàjàrà lọ wọ́n nìkan ní kọ́ ọmọ pọ́n gbóhùn sókè lẹ́yìn ìmáàmù àmọ́ àmì agbóhùn sókè pẹ̀lú. jazakumullahu khairan sheikh Ah, àsìkò ti tó báyìí tẹ́wọ̀n kò wá wọlé láti máa béèrè ìbéèrè kan àbí kejì bákan náà ẹ jẹ́ kí n máa sọ fún ayé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa láìkì ẹ máa ṣe àrẹ̀ bákan náà kẹ́ máa subscribe síbẹ̀ pẹ̀lú fún ọ̀tun ètò yìí lóríṣiríṣi tí a ti ṣe síbẹ̀ zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight fáwọn àtàǹbẹ ní Nàìjíríà jákèjádò orílẹ̀-èdè yìí náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rírí láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńláyé yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello. waaleykum salaam wa rahmatulah ó kàn yín ẹ ti ń pè. láti gan ìbéèrè yín. lọ́dẹ̀ ìlú àwọn ìtajà tí obìnrin bá ń kírun nínú ilé àwọn bí ẹ̀ máa ń dùn pé èèyàn lè mọ̀ ṣe ṣe ó ṣe ṣe. Bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ bí ẹ̀ máa ka kùrán bí èèyàn bá kà ó bí èèyàn bá kà sókè bí èèyàn ń kà sínú ṣé ó ní ládá. ìbéèrè alákọ̀ọ́. ìbéèrè alákọ̀ọ́ wọ́n ní tí àwọn bá ń ṣe sọ́láàtì sí àwọn lè máa gbóhùn sókè gẹ́gẹ́ bí obìnrin. alhamdulilayi tóbìnrin máa ń ṣe sọ́láàtì níbi tí àwọn èèyàn tí kì í ṣe àjòjì sí tí wọn ò sí ń bẹ̀ yóò gbọ̀n rẹ̀ sókè gẹ́gẹ́ bọ́kùnrin náà sì máa ń ka kí o hmm. ọkọ rẹ nìkan lọ́wọ́ àmbẹ̀ ọmọ rẹ nìkan lọ́wọ́ àmbẹ̀ àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ bàbá rẹ àwọn nìkan lọ́wọ́ àmbẹ̀ kò sí wàhálà àmọ́ tó bá yẹ pé o fẹ́ ti sọ láti ibi tó yẹ pé àwọn àjòjì wà ò ní gbóhùn rẹ sókè o ó hmm. gbé e sókè níwọ̀nba tó fi jẹ́ pé wọ́n fúnra ara rẹ lọ́mọ̀ pé ó gbé e sókè níwọ̀nba. Hmm. wọ́n ní táwọn máa ń kí táwọn gbàládà mẹ ẹ gbàládà mẹ lókun ìgbà tẹ bá mi ahọ́n àti ètè hmm. mọtẹ máa ń kàn ń wò lásán ò ń wò ní òtí kẹl kuran nà. jazakumullahu khairan hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń pè. abdullahi ló sọ̀rọ̀ láti ìlú ìlú. ìbéèrè yín. ẹ dákun ẹ kí ni tó wà ní gbòòrò nífẹ̀ẹ́ pos tí wọ́n ń ṣe mọ̀ bóyá ìdájọ́ kan wà fún un nínú ẹ̀sìn bóyá ó wọ ọmọ ẹ̀sìn àbí kò wọ̀. ọ̀dà kò sí nǹkan kan tẹ́sán Islam tí ó mọ̀ nípa rẹ̀ hmm. àfi tó bá yẹ pé àwọn ò bá béèrè nípa rẹ̀ pos hmm. àti ṣàlàyé rẹ̀ ń bí náà ti pọ̀ pos orí yẹn ìwọ ọjà aṣojú fún báńkì ni hmm. tí báńkì bá jẹ́ pa halal ní sẹ́wọ̀n pos tí wọ́n náà ń ṣe halal ni tí báńkì bá pa haramu ni transactions ti wọn haramu ni pos tí wọn náà ń ṣe kò jù bá wọn. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè o. abdulhakeem ló ń sọ̀rọ̀ láti èkó. láti. èkó èkó. ìbéèrè yín. Nàmì ìbéèrè mi ni pé a ní ó ní ọmọ ìyá kan tí ó ṣaláìsí. So and kó tó ti pé Ramadan bẹ̀rẹ̀ ni ó ti wà lórí ààrẹ ọ̀dọ́ ni tí ààrẹ ti àfọkàn sí pé ó lè mú ọlọ́jọ́ dé. So a ti wá wọnú Ramadan kò dẹ̀ tí máa gbàwẹ̀ kan tó ń ṣe òǹkà ọjọ́ tó fi ṣàìsàn ní wípé tí ara òun bá ti yá òun á san àwẹ̀ yẹn padà. So but nínú Ramadan yẹn gangan Ramadan ò sì parí tó fi ṣaláìsí padà so àwa ń wò pé àwa tá a jẹ́ fámílì ẹ̀ ṣé fídíò alamaba san ni àbí amaba gbà wọ́n yẹn padà ìbéèrè mi nìyẹn sá. alhamdulilayi má tó ṣe pé ó ṣaláìsí nínú ramadan àárẹ̀ ni ló sì mú má sí ramadan àárẹ̀ náà lọ bá kú ọlọ́run bá ṣàmójú kúrò gbogbo ọjọ́ yẹn fún ẹni bá san kankan padà hmm. torí pọ́lọ́n sọ pé faman kana minkum maridan aw ala safarin. فعدة من أيام أخر ẹnikẹ́ni tí máa ń sáré nínú yín àbí ń bẹ lórí ìrìn àjò yóò san padà lẹ́yìn Ramadan eléyìí ọ̀dẹ̀yìn láyé kódà kò rí gbogbo Ramadan tán àárẹ̀ náà ló sì di lọ́nà tí ò fi lè ṣe ọlọ́run sàmójú kúrò fún. hello. hello. aleykum salaam wa rahmatulah orúkọ ibi ọtí ń o. ìbéèrè yín. mo ní báńkì umaru lẹ́yìn wá gbà pé ẹ̀ráka dìlásùn lẹ́yìn wá tó ka pátí àti súra tó ní ìdájọ́ àyìn lẹ́yìn ó tún ẹ̀yìn òsè kàbílẹ̀ ní àbíbá àti. ìbéèrè mi ẹlẹ́kejì èèyàn ní muslim ọ́ ní kí tó tẹ̀lé bá àwọn ojú àti rẹ̀ mo á ọkọ̀ mẹ́ta wá ní àwọn ti ṣe bísímìlá nínú ọkọ̀ mi. alhamdulilayi ọkọ tó bá wà ní rọkẹlẹ kẹta ní sọlátùl magrib fatiha nìkan lákàmbẹ sòtí èèyàn bá wà ká súra lé orí fatiha yẹn kó forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà torí pé ó ti ṣàfikún nínú sọláàtì rẹ̀. ẹni tó fẹ́ du adìẹ tó wá gbé fẹ́ni tí èsì mùsùlùmí pé kọ́bọ̀ ń dù hmm wọn á ní rárá o bóun ni wọ́n tẹ̀ ṣe mùsùlùmí sí lójú àti ẹ̀fún mùsùlùmí òun náà tún wá fi ìtọ̀ òun fi fẹ́ fi fọ̀gbẹ́ hmm. ó ní òun ti ṣe bísímìláì lọ́kàn òun hmm. ẹ̀ rí nǹkan mẹ́ tí mùsùlùmí gan bá ṣe bísímìláì sọ́kàn rẹ̀ àní jẹ́ <laughs> láti wá pè wọ̀ hmm. torí ẹ̀ mùsùlùmí kí ni wọn náà wá débi pé ẹni tí èsè mùsùlùmí ló ń gbé ẹran fún kọ́bọ̀ pa ọlọ́run ní fi nǹkan kan sọwọ́ rẹ̀ ni ní kọ́ pa nǹkan rẹ̀ kó sọ pé bísímìlá Allahu akbar àwọn kankan tó ń bẹ tá a tún gbọ́dọ̀ ṣàkíyèsí tá a máa ń du ẹran à ń ṣàkíyèsí pé àwa ń du ẹran yìí ní orúkọ Allah láti fi jọ́sìn fún Allah hmm. tẹ́ ẹ̀ bá ti ní lẹ́mìí pé ń fi jọ́sìn fún Allah àtúnijẹ́ hmm. Allah ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana minal muslimin. gbogbo ìjọsìn mi ìpẹran ìjọsìn mi ìsẹmí àti kù mi gbogbo ẹ tọlọ ni wọn fi ń sẹsìn fọlọ ni. torí ẹran tá à ń pa ẹ̀gàn pé ẹ fẹ́ pa pẹ̀lú ẹ̀mí pẹ́ ń pa láti fi jọ́sìn fọlọ. Hmm. ẹni tí èsì mùsùlùmí ọ̀mọ gbogbo eléyìí hmm. ọlọ́run mẹ́jọ àjòkù ń 09051645438. plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè o. abdulrahman láti ìgbàgbẹ́. láti. igbó àgbẹ̀ lójúmọ́ṣọ́. ìbéèrè yín. bí èso fẹ́ di dọ́tọ̀ rẹ̀ pé títí tí ó gbajúmọ̀ tọ́lọ́ǹpọ̀ aláṣẹ ká máa kí àwọn ọmọ yàrá nínú islam tó ṣe àtúnṣe àwọn àyùkú wọn ní bàbá àkàtúntì ṣé ó tọ́ tó tọ̀nà kí yóò fi ta àbí màá sí lẹ́yìn kí ẹ bá kí ẹ bá sálámà yẹn tán. ṣé ó tọ́ gé. ṣé ó tọ́ tí ó tọ́kẹ̀ bá sálámà yẹn tán tí o fi sà àbí máa ti lẹ́yìn nígbà tí a bá sálámà yẹn. Kékeré ni pé ọmọ ìyá ọmọ ẹ̀gbẹ́ yẹn àbọ̀ màá burú yẹn tí ó tọ́ kí yẹn máa pè ní ọmọ èèyàn lójú àwọn èèyàn eléyìí tí bàbá rẹ̀ sì fún wa láàyè ní àwa láwùjọ kí àwọn ọmọ mi ni tí ó tọ́ kí yẹn òkúrú ọmọdé mi ọmọ yẹn ọ̀dà alhamdulilayi nínú islam bí nǹkan bá ti ṣe wá náà la máa ń ṣe wọn ní ká sálámà síra wa tá a bá pàdé ara wa asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wa barakatu ẹ má fi sàkà sí ma ẹ má sì fi màá sí torí sàá ti mọ nkọjá mọ kankan ẹgbẹ sálámà tẹsí o. Hmm eléyìí ni sálámà tó ga ju gbogbo sálámà lọ gbogbo ẹni a bá sì ti ṣe fún a àti pọ́nlé gbogbo àpọ́nlé wàláhì wàláhì sáàtì máa ń irọ́ lásán ni irọ́ gbígbà mm. tẹ tún fẹ́ ba tó ti dáa jẹ ni mm, mm. torí pé eléyìí ni kíkéra ẹni àwọn ọmọ àlùjànnà so kò sí kíkì kan tó tún tó léyìí ma tahiyyatuhum yawma yalqawnahu salam ọlọ́ni kíkí tí wọ́n máa kíra wọn lọ́jọ́ tí pàdé ọlọ́ni asalaamu alaykum bẹ́ẹ̀ làwọn ọmọ àlìjẹ́nà àwọn máa kíra wọn. wal malaikatu yadkhuluna alayhim min kulli bab salamun alaykum. àwọn màlàíkà náà máa wọlé tọ̀ wọ́n gbá gbogbo lẹ́kùn àlìjẹ́nà wọ́n máa sálámà sí wọn. torí ìdí eléyìí sáà ti máa ọ̀tako asalaamu alaykum tẹ̀ ti wí hmm. ẹnjọ wa ní sàlámù aleikum tẹ wí wọn tẹ ń lọrùn àfi kẹ fi sàbí màá sí ẹ ṣàlàyé fún torí pé oògùn àìmọ̀ òná làlàyé fẹni tí kò bá mà. Hmm. wọ́n ní ọmọ ẹ̀gbọ́n wa ọmọ àbúrò wa báyà bàbá rẹ̀ ti kú bàbá rẹ̀ ti kú tá a lè máa pè lọ́mọ wa pọ́mọ mi nù ọmọ mi rárá o kì í sọmọ yìí ẹ máa sọ pọ́mọ ẹ̀gbọ́n mi ọmọ àbúrò mi kọ́lá hmm. kò ṣe pé bàbá rẹ̀ ti kú ọmọ ẹ̀gbọ́n mi ọmọ àbúrò mi torí kò sí bá a ṣe lè mú nǹkan ẹni ẹlẹ́ni mára tí ó dìtẹ̀ ni hmm. àwọn ẹni tó mọ̀ ọ́ mọ̀ kò sì lè ṣókùnkùn títí kọ́ pamọ́ sọ́mọ náà pé àbúrò bàbá òun lọ jẹ́ àbẹ́gbọ́n bàbá òun lọ jẹ́ ọkàn lè jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ti ìjọ tí wọ́n bá dàrú wọ́n pìtàn fún ọ àwọn náà mà hmm. torí rẹ̀ máa pọ́ ọmọ ẹ̀gbọ́n mi máa pọ́ ọmọ àbúrò mi bó tilẹ̀ jẹ́ pọ́ ọmọ ẹ̀gbọ́n ẹni bí ọmọ ẹni náà ni hmm. ọmọ àbúrò ni ọmọ àbúrò ẹni bí ọmọ ẹni náà ni bí ọmọ ẹni kì í sọmọ ẹni hmm. torí ẹ nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam wípé amúrọ́jọ́l sínú àbí gbogbo ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n àbábúrò bàbá èèyàn bíi bàbá èèyàn hmm. bíi bàbá èèyàn kì í ṣe bàbá èèyàn àmọ́ àpọ́nlé àmọ́ gbé sí ipò àpọ́nlé hmm. náà. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ bá a gbọ́n sókè ìbéèrè yín. ọmọ balùwẹ̀ olókòwò ìbéèrè yín. ni pé lórí ọ̀rọ̀ ọpẹ́ dúdú lápẹẹrẹ ọlọ́run lu ẹnìkan ló ní sábàbí orí fún yàn ṣé èèyàn lẹ́tọ̀ọ́ láti dúpẹ́ lọ́wọ́ orí ẹni tó ní sábàbí orí ni àbí ọlọ́run nìkan lèèyàn darí orí èèyàn. ẹlẹ́ẹ̀kejì mo ní pé tí ìwẹ̀ bó ṣe wà lápẹ̀yẹ̀ wá wẹ̀ láàárọ̀ tó múra jáde fẹ́ yẹ sí lọ bí iṣẹ́ ìjẹ́ ìwẹ̀ yìí sì wà lára Akụkọ jímọ̀ tí ó ti sọ láti sàn láwọn ẹ̀fọn tó lọ́wọ́ kan. láàrin kan sára tó lọ́wọ́ kan. àkọ́kọ́ ni pé ẹni tí fún yàn ó ti ṣe nǹkan tó dáa fún yàn. ẹ wá ní sọ́tọ́ kéèyàn dúpẹ́ fún àbọ́lọ́ náà sáni máa fún. ẹ náà ẹ pátápátá gbà ń bẹ nu kéèyàn ṣoore fún yàn kọkọ láti dúpẹ́ fún ẹlòmíràn tó máa da lásà láti ṣàfihàn apálà ìmoore lòun abara amóore jẹ àwọn ọlọ́run ló ṣoore fẹ́mi o kì í ṣe èèyàn ó dàbí kó sanwó mọ́kàfẹ́ nìkan kó lọ hajj bí a ló gbé mi lọ mọ́kà màdínà kì í ṣe èèyàn ẹ máa gbọ́ àìmoore bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé wọ́n ẹ̀ tẹ́ ẹ̀ dẹ́nà لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ẹran tí ìkéde tó lu ẹlẹ́dàá ń ṣe pété ẹ bá fi lè dúpẹ́ fún mi lórí oore tí mò ń ṣe fún yín mo búra pé màá ṣàlékún fún yín. tẹ ẹ bá wá ṣàì mo rè pínrín ìyá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó le koko ọlọ́run gan nìyẹn àti àpéyàn. anábì sallallahu alaihi wasallam sọ pé man la yashkuri nnasa la yashkuri Allah gbogbo ẹni tó bá ti kùnà láti dúpẹ́ fáwọn èèyàn lórí oore tí wọ́n ṣe fún kò ní mà ti dúpẹ́ fọlọ́ hmm. torí ẹ dúpẹ́ fẹ́ni tó ṣoore fún yín ẹ má wàá gbàgbé pé ń sábàbí lásán lò hmm. ọlọ́run ọba gangan lolùgbàlà hmm. ọlọ́run ló ṣoore yẹn fún ọ má gbàgbé láti jẹ́ pọ́lọ́run ló ń dúpẹ́ fún lẹ́yìn wàá gbà náà rántí ẹni tọ́lọ̀ ní kò rè yẹn gbọ́wọ́ rẹ̀ tẹ́ ọ lọ́wọ́ wọ́n ní tábà ti wàwẹ́ júmọ̀ látàárọ̀ ṣé wàyẹn ó sì ṣẹ́kù lára wa lópin ìgbà tí ń tí ọba lù àlájẹ́ ọba ti ṣẹlẹ̀ bóyá ahọ́n yọ ni àìmọye sólẹ̀ ti só lẹ́yìn ìgbà tẹ wẹ̀wẹ̀ jùmọ̀ látàárọ̀ àìmọye ìgbà lẹ́tí tọ̀ lẹ́yìn ìgbà tẹ wẹ̀wẹ̀ jùmọ̀ létí sí kó tó di pé dé so títọ̀ èso nkankan kíyèsí pé yẹn ẹ̀ ṣáájú ò ẹ̀yìn tí àlùfájàrí yọ lẹ wẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ bá ṣe ìwẹ̀ yẹn sì lálàáfíà ẹ lè lò ó láti fi lọ sí jùmọ̀à tá a wàá kà sí pé ẹ wẹ̀wẹ̀ jùmọ̀à lónìí hmm. ṣùgbọ́n tó bá pé ká tó di pé àlùfájàrí yọ lẹ bá wẹ̀ ẹ wẹ̀wẹ̀ lásán ni o hmm. ètò wa dáa jù òun náà ní kíkọ́ jẹ́ pé bá a ti wẹ̀ tán tá ìwẹ̀ tán là ń lọ mọ́ṣáláṣí hmm. eléyàn lè tọ́ dáa jù. jazakumullahu ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ wá ní ìkànnì youtube ẹ máa fi ládùn ní bèlò wá ẹ máa láìkì ẹ máa ṣí àrẹ̀ bákan náà kẹ máa subscribe síbẹ̀ pẹ̀lú fún ọ̀tún ètò yìí tí a ti ṣe síbẹ̀ lóríṣiríṣi plus two three four eight zero eight three two nine three eight nine six hello. alo salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín yẹtí ń pè. Qasim ni láti Gabon. ìbéèrè yín. a kí àwọn dọ̀tún wa kọ́lọ́ọ̀dé ayọ̀ wọn pẹ́ lórí dáadáa. àmín ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹni tí ń ṣe sọ̀láàtì lọ́wọ́ hmm. tó wá sí àwọn òkun tó wá sí ìsẹ̀mí aláwọ̀mọ́ra hamida o tó fi dìde tó wá fẹ́ lọ sùlù ṣé ìlú bẹ́ẹ̀ ló wà ló fi ṣe Allahu Akbar náà àbí lẹ́nu ìgbà tí ń lọ sùlù náà lọ́wọ́ náà ló máa ṣe Allahu Akbar ìbéèrè mi ẹlẹ́kejì ni wípé ṣé sẹ̀yà islam ló tako kí agbélé ìyàwó ni àbílé bàbá ìyàwó kí ọkọ kó gbélé bàbá ìyàwó àbílé àwọn ẹbí ìyàwó ẹ̀ tó ń nẹ̀ ṣé sẹ̀yà islam ló tako ni àbíwá o. àwọn ìbéèrè kan ní kábídọ̀ tó wà ní. tíyẹn bá ti nàró láti rò pọ̀ ìgbà téèyàn ń nàró lọ èèyàn máa sọ pé sẹ́mi Allahu liman hamida hmm. ìyẹn tó bá kíyàn dá sọ láti ṣe àbí ìmáàmù bá léèyàn àmọ́ máàmù wọn ò ní sọ pé sẹ́mi Allahu liman hamida yọ́ọ́ máa retí kí ìmáàmù ọ wíjà tí màá bá ti wíjà lòun ó tó nàró sókè màtó bá tó nàró sókè tani ó sọ pé rabbana walakal hamd láti ìdúró yẹn tá à lọ sí forí kanlẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní wígbó lòun Allahu akbar ìgbà tá a dákẹ́ sí orí ti kanlẹ̀ dáadáa wọ́n ń pè ní takbiratul intiqal allahu akbar tí ìsípò padà láti ibìkan síbi kan iye ìgbà tẹ́ ń fi ń sípò padà náà ni gbólóhùn wà lẹ́nu yìí láti dúró títí torí yóò fi kalẹ̀ allahu akbar tó bá yẹ pé ìmáàmù ni ó dìgbà tó bá tó dákẹ́ káwa náà tó kú òní dúró lọ sí forí kalẹ̀ àwọn náà ṣe ṣe allahu akbar àní dákẹ́ ó dìgbà tó rí wa bá kalẹ̀ hmm. lẹ́yìn ìjọba wọn ní sí sẹ́ríà islam ló kọ̀ fún ọkọ tó fẹ́yàwó láti kó tọ̀yàwó lọ ni kó fi ilé bàbá ìyàwó kó fi ṣe bùgbé sí ó ti máa bá ọmọ wọn gbé gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ṣíṣẹ̀rí islam lọ́kọ̀ pé kíyàwó gbalé fọ́kọ ni tó bá tiẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ ò bá nílé bẹ́ẹ̀ ni ṣẹ̀rí islam lọ́kọ̀ torí islam ọkọ̀ rádaràda ọkọ̀ hmm. jagbajàgba ọkọ̀ hmm. gbogbo àwọn àwà ìlójútì hmm nítorí pé nínú nǹkan tí islam ṣe lọ́ràn yẹn lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ òun náà ni pé ọ gbọ́dọ̀ wá ibùgbé fúnyàwó rẹ̀ hmm. askinu hunna min haythu sakantum min wujudikum ibi tẹ́yìn ń gbé lóde wọn bí rírí ṣe àtàrírí ṣe yín bá ti máa iná ní kẹ́ pèsè fáwọn ìyàwó yín káwọn náà máa gbé. islam sọ fún ọ pé nítorí tó tó a fẹ́ yàwó kọ́ lọ kó tọ ìyàwó rẹ lé bàbá rẹ síbó lówó bàbá rẹ hmm. ọlọ́màjẹ àwọn àṣàkáṣà àwọn àṣà burúkú hmm. àwọn àṣà rádaràda tí ò wúlò hmm. tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe láyè sìn tí wọn ọ̀rẹ́ ni bá wọn wí. pàápàá àwọn orílẹ̀-èdè kan tó tó yẹ pé àwọn àwọn orílẹ̀-èdè yẹn ìyàwó obìnrin ní máa fi ọkùn obìnrin ó máa dá sọsọkùn lọ́rùn yóò tún ra mẹ́ṣíìnì sí ń dì ah, ah. yóò tún gbalé fọ́kọ pé kíni Hmm. so kò túmọ̀ sí pé kò rò pé nǹkan tó dáa ni kí wọn náà wá lọ fẹ́ kó lọ bẹ o hmm. so dúró nàìjíríà rẹ jẹ́jẹ́ so <laughs> eléyìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run ìwọ náà lọ́lọ́run ni kò pèsè ilé fúnyàwó rẹ tẹ́jọ́ máa gbé hmm. gbogbo ilé tó bá sì pèsè bó bá sì wù kó kéré mọ́ kíyàwó rẹ ọjọ́ tàn lọ́rùn torí pé agbára ọkọ kó ṣe má náà lọ́lọ́run ọba ni kò ṣe ọlọ́run ní kó lọ jalè ọlọ́run ní kó lọ la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn wọ́n ti ẹ̀ sọ fún mi pé obìnrin kan wọ́n ní ọkọ rẹ̀ wọ́n ti ń gbélé kan tó tóbi tó ń gbà tó yá nǹkan rọra fẹ́ rí lọ́wọ́ ọkọ ọkọ wa fẹ́ gbalé tó kéré sí lẹ́yìn ìyàwó bá ran rí ìyàwó bá ní tí ò bá ti jẹ́ lẹ́wọ̀n ò ní gbé bẹ́ẹ̀ ní tòun láéláé so wọ́n fi wá ṣe bí ọdún mẹ́wàá wọ́n sá ń bẹ obìnrin nǹkan sá padà sọ́dọ̀ ọkùnrin mọ́ tọkọ fi kú ìlàkùnrin àwọn àtàkàṣà wo nìyẹn gbogbo bí tó bá hmm. nínú ilé islam ọ̀farama hmm. ìwọ ni kò gbìyànjú kò tiraka hmm. ó ti wá tiraka ó gbìyànjú báyà ìyàwó rẹ̀ wọn lọ ràn ọ lọ tọrọ kan pẹ̀lú sisi kan kò sí nǹkan tó burú hmm. àmọ́ kó a jẹ́ pé ìyàwó ní ọ̀bọ gbalé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ rí àwọn yorùbá gan-an nínú ọgbọ́n àwọn yorùbá wọn náà wọn gbọ́ngbọ́n kan bíi lọ lé àná lọ kú so èèyàn jẹ́ pé ilé àná ń wọn àmọ́ á lọ bọ́mọ wọn sùn lé wọn hmm. kọ̀dá kọ̀dá kọ̀dá dùn rárá rárá hmm. torí ẹ̀ tí rẹ̀ bá kú àṣà wọn yóò bá ní ọ̀wá dá o wọn ni wọn ní gbé jáde wọn ní gbókù rẹ̀ jáde gbẹnu lẹ̀kùn ah. ojú fèrèsé wọn gbé gbà kí ló dé <laughs> o lè gan kọ́ mo ní Islam tí wàá ní kẹ́ gbólé náà jáde gbójú fèrèsé tó <laughs> wọn nítorí sábà bá gbé jáde gbójú lẹkùn yọdà kúfà ara àwọn gbàgbọ́ àwọn ayé kèfèrí tí àwọn èèyàn gbé kánú <laughs> ẹ bá gbé jáde gbójú lẹkùn kò pé káyìn náà kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ kú tí iná lẹ́yìn náà tó kú eléyìí jẹ ní kókó ni wípé ọkùnrin lọlọ ní kó gbalé fún ìyàwó rẹ̀. Hmm. jazakumullahu khairan hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín ibi ẹ ti ń pè. orúkọ mi ni àbúrò àmọ́ ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ a fi ọmọ ṣe Islam àwọn obìnrin ṣe nke ìpínlẹ̀ wọ́n wá sọ fún mi pé báwa tó máa sọdún ọmọ rẹ̀ fún àwọn ọmọ wá ta mú òun àwọn obìnrin àti sáwọn ìbéèrè yẹn tí ta àti ní alájà. alhamdulilayi ọmọ jẹ mùsùlùmí àwọn òbí rẹ̀ wọ́n jẹ abọgibọ ọpẹ wọ́n ní ẹ dáhùn ń fẹ́ lọ́dọ̀ ọmọ ni kí tó bá ti dàsìkò táwọn náà fẹ́ sọdún bọgibọ pé àwọn yóò máa rẹran fáwọn sọmọ wa ní kò sí tọjọ bẹ́ẹ̀ àwọn òbí wa sọ pé àwọn kọ́ lọ́mọ nígbà àwọn ọkọ lọ́mọ tẹ́lẹ̀ nǹkan kí lọ máa ń gbà lọ́wọ́ o hmm. òsì kankan ti ń gbà lọ́wọ́ wọn kàn fó kọ wọn fi ṣe kejì ó kọ náà ni hmm. torí tí àwọn bàbá màmá ń bá kú ọmọ ò ní jogún wọn hmm. tọ́lá sì jẹ́ pọ́nmọ náà ló kú àwọn náà ò ní jogún rẹ̀ òfin ọlọ́run sọ pé láyẹ̀rì kò mùsùlùmí káfíìr wàlẹ́ káfíìr mùsùlùmí mùsùlùmí kò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí kọ́ mọ́ wájọ́ mọ́ lórí tiwọn wípé àwọn ni wọ́n kọ́ ọ lọ́mọ ohun ọ̀gbọ́dọ̀ kọ́ wọn lóbì hmm. kọ́ máa ló kọ́ wọn Ògúndọ̀yà Ṣàngódọ́lá so kọ́ máa jó kọ́ wọn náà pẹ̀lú kọ́ ti Abdullah hmm. Abdulsalam Ṣàngódọ́yà Abdulrahman <laughs> Ògúndépò nítorí pé àwa mùsùlùmí bá gbọ́ pé ah, Allahu Akbar ológun bàbá rẹ̀ ah, ó ń sàngún bàbá rẹ̀ pé ah, Ọlọ́run ló máa ń yọ alààyè jáde látara òkú adúpẹ́ hmm. fọlọ́run tọ́lọ́run ọba làwọ̀ so gbogbo eléyìí wọ́n tún máa bọ̀ fi dúpẹ́ fọlọ́run ni hmm. wọ́n mọ̀ kọ̀ wọ́n lóbì kọ́ mọ lórí tiwọn torí tẹ́lẹ̀ náà kí lẹ́yìn tó ń fẹ́ káwọn ò sí hmm. ẹ̀wọ̀n pé Islam ló máa ń jẹ́ kéèyàn ṣe ń tọ́tọ́ lásìkò tó yẹ tí èjì èèyàn ó sì ṣe so àwọn wọ́n lè máa rò pé táwọn ń sin ọ̀dà ẹ̀yin òbí ẹ̀yin náà jó yẹ yín ẹni tí ó ń sin lọ́hùn kò dàbẹ́ ẹni tí ń sin nǹkan tọ́lọ́hùn ọba dá ẹni tí sì ń sin náà nǹkan ò sí tó ṣe pé yóò tún wá sọra lẹ̀ láti jẹ́ ẹni tí ó máa ṣèrànlọ́wọ́ fẹ́ni tí ń sẹ́lọ̀ hmm. so òfin ọlọ́run ni ọgbà bẹ́ẹ̀ kì í ṣe pọ́ máa yín bá àyọ ọmọ burúkú hmm. kì í ṣe pọ́ máa yín yasa rárá rárá òfin ọlọ́run ni ọgbà bẹ́ẹ̀ hmm. ọlọ́run ní qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'bud ọlọ́run sọ fún ọlọ́run ní sọ fún wa pé ẹ̀yin kèfèrí tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ èmi ò ní sin tẹ́ǹsì o hmm. gẹ́gẹ́ bẹ́yìn náà ò ṣe ní sin tèmi náà sin hmm. níparí sura yẹn ọlọ́run ní lakum dinukum waliyadi tí yín lẹ̀sìn yín tèmi náà lẹ̀sìn mi hmm. so lágbọ́n bẹ́yìn ẹ jẹ́ kó ọmọ ọmọ ṣẹ̀sìn tiẹ̀ ẹ̀yin náà tẹ̀sí lẹ́ẹ̀ni ṣe islam ẹ̀yin náà máa ṣe tiyín àyè máa wá fẹ́ kó mi gbóná dàpọ̀ mọ́ tútù ẹ̀yin lẹ́ ń wá pọ̀n so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ wọ́n léèyàn lọ àjèrè ọ wá lọ kẹ́yìn mánu wọn wá ń pè ní aláàjì àbálàájà bó o látúnṣe ṣe léèyàn sí eyín èèyàn àti ṣàlàyé kò túmọ̀ sí pọ̀ àjì hmm. àwùjọ tí wọn bá ti gbẹ̀sìn yé ni wọ́n ti karọ́ kùn hmm. so kò túmọ̀ sí pọ̀ lọ àjì tó bá lọ àjì lẹ́ẹ̀mẹ́ta sẹ́yìn mẹ́ta ló fi ẹnu hmm. ẹni tó lọ lẹ́ẹ̀mẹ́wàá ńkọ́ bẹ́ẹ̀ kó gbé eyín ẹnu rẹ̀ yóò di eyín kínní gbogbo eléyìí àmì kárí mi àmì àìmọ̀túmọ̀ àjìtá lọ ṣe ni so pàápàá jùlọ ọkùnrin ọ̀gbọ́dọ̀ fi kankan sẹ́nu kò bá jẹ́ gold kò bá jẹ́ silver hmm. a sì ti ṣàlàyé pé àwọn obìnrin mùsùlùmí àtẹni tí ó mùsùlùmí nínú nǹkan tí ó jẹ́ nǹkan ọ̀ṣọ́ obìnrin òun náà ni gold hmm. nínú nǹkan ọ̀ṣọ́ wọn náà ni silver hmm. obìnrin lè fi gold ó lè fi ṣọ̀ṣọ́ nínú rẹ̀ náà ni kó fi kó fi bo eyín rẹ̀ so ọlọmọkà kọ lọmọkà èyí kì í ṣe eyín mọ́kà èyí lẹ́ ń pè léyìn mọ́kà kánú ń bẹ̀ wọ́n bọ̀ sí kódà wọ́n bá lọ sábò alẹ́rẹ́ ní bọ́ sí bó sì lọ tákì alẹ́rẹ́ ní tí ó bọ̀ lẹ̀ so gbogbo eléyìí ṣe kínní ẹ kó wá pè yàn lálàájì àbálàájà kí ló sọ dà ẹni tó lọ gan òfin ọlọ́run ò ní kó ó pè bẹ́ẹ̀ láti mm. wá pẹ́ni tí ò débì kankan mm. so eléyìí ò dín kankan kù kò lé nkankan kún fún ọ eléyìí jẹ bó ṣe jẹ àmọ́ ìsìláàmù ó sọ pé kí wọ́n pè yàn lálàájì nítorí pé bá a ti lọ ájì àbálàájà torí pé bá a ti lọ ájì tọ́wọ́ á fìbínú tọ́ fàbínú yọ tọ́ sọ pé sọ́ọ̀mù pàjọ gun ara fọ́dún yìí ọ̀wá <laughs> ńlá kọ́ mọ́ mi lórí ń gbẹrẹ fún. Ah, ah. <laughs> <laughs> aleykum salaam ó kọ́ ibi ẹ ti ń pè o. umu abdullahi láti jẹnẹra. ìbéèrè yín. náà ẹ jọ mo fẹ́ bèrè pé áàdì ṣé ẹ̀ẹ̀kan ni ọlọ́run ṣàbẹ̀ òkè ká lọ ni àbí téèyàn bá lówó èèyàn lè lọ lẹ́nu. ọ̀dà náà. ìyẹn àkọ́kọ́ ẹlẹ́kejì kí ni ṣẹ̀rí àsọ nípa obìnrin tó wà nílé ọkọ bí ó gé irun tó gérun àbí. tó ń gérun ẹ sábà tí kan ló fi gérun yẹn bọ tí islam sọ nípa ìṣúná. ó ti yé. naam àkọ́kọ́ hajj ẹ̀kan ṣoṣo ńlọrọ̀ yẹn rẹ̀ hmm. lọ́nṣe lọ́ràn yẹn lórí wa pé ká lọ sí lẹ́ẹ̀kan ṣoṣo nù gbèsè ayé wa. màtánà bí sallallahu alayhi wa sallam tó sọ fáwọn sàhábà pé inna Allaha qad kataba alaykumul hajja fahujju ọlọ́run ti ṣe hajj lọ́ràn yẹn lórí yẹn máa ṣe hajj ọ̀kan náà sọ̀hábà ni aw fi kulli aamin ya Rasulullah sọ́dọọdún láàmú ẹsẹ̀ ní eré ànábì ànábì bá dákẹ́ hmm. ọkùnrin yẹn tuntun wí ànábì dákẹ́ ó tuntun wí ànábì dákẹ́ ó tuntun wí ànábì wa padà sọ pé alhajju marra hmm. ẹ̀ẹ̀kan ṣoṣo ni nínú gbèsè ayé hmm. tó bá yẹ pé mo bá dáhùn sọ̀rọ̀ tó ń béèrè tó ń tún béèrè tó ń tún béèrè ni ọlọ́run ọba sí lọ́ràn yẹn lọ́dọọdún agbára yín ìgbà ti ká síbẹ̀ kan lọ laarin láàrin ìgbésí ayé wa ní ìsẹ̀yìn mélòó ló ti rí ṣe. bóun tán bá ní ọdọọdún ni. Ah. so nítorí ìdílé yìí báyìí ọlọ́run ṣe ànábì ní aláàánú oníkẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo mm. ẹ̀ẹ̀kan ṣoṣo ni nínú ìgbésí ayé wa. Mm. ṣùgbọ́n tẹ́ bá lágbára kò sí nǹkan tó burú láti gbàdégbà bí ká pọ́dún márùn márùn mm. ẹ̀ ń lọ sí hajj. torí kan Ànábì sallallahu fún wa nínú àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní hajj kan sí hajj mi umra kan sí umra mi ramadan kan sí ramadan mi jumua kan sí jumua mi mukaffiratun lima baynahun ìdẹ̀tútù ní bẹ̀tẹ̀ kaba'ir. àwọn àjọsìn yìí wọ́n máa pa àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ láàrin méjèèjì rẹ̀ lókun ìgbà tá a bá jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. Hmm. àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a bá ṣẹ̀ láàrin hajj kan sí hajj kan hmm. ọlọ́run ọba ó fi hajj tá a ṣe lẹ́yìn ọ̀kan yóò fi parí. Hmm. Eh, àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a bá ṣe láàrin umra kan sí umra kan umra tó tẹ̀lé umra Ọlọ́run fi parẹ́ hmm. àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣe láàrin júmọ kan sí júmọ kan júmọ tó tẹ̀lé júmọ yìí Ọlọ́run bó fi parẹ́ hmm. ẹ̀ṣẹ̀ tá a bá ṣe láàrin rọmọdọ́nà kan sí rọmọdọ́nà kan ọlọ́run bó fi rọ̀mọ̀dán ọdún mi ta túnṣe yóò fi parẹ́ hmm. so eléyìí túmọ̀ sí pé ọlọ́run bá ó láàánú wa púpọ̀ kọ́lọ́run ẹlẹ́dàá wa kó ṣe wa lẹ́ni tí rí àánú ọlọ́run ọba gbà tó wọn ní téèyàn bá jẹ́ obìnrin tó jábílẹ̀ kọ títí wọn ń gé irun orí rẹ̀ tí ń gẹ̀ ọ̀tún lábẹ́ òfin Ọlọ́run kóbìnrin ọmọ gé irun rẹ̀ hmm. àfi tẹ́ bá lọ ṣe hajj àbẹ lọ ṣe umra hmm. tẹ́ bá lọ ṣe hajj tẹ́ lọ ṣe umra nǹkan ẹ bá irun orí yín ni hmm. ẹ bá bá sọ́nà méjì àbọ̀nà mẹ́ta. Mm ibi sọ́nsọ́ kọ̀ọ̀kan nínú ọ̀nà tẹ́ bá rún yín sí lẹ́ẹ̀kan ti gé díẹ̀ gẹ́gẹ́ bí kókó kan nínú kókó ọmọ kan kan hmm. tẹ́ bá ti gé ìyùn tìyẹn ti tó ọkùnrin ni wọ́n ní kó fa irun orí rẹ̀ àbí kó gẹ̀ẹ́ káríkárí hmm. ṣùgbọ́n obìnrin nínú ọ̀sọ́ yín nù nínú tọ́lọ̀ fi pa yín lẹ́nu hmm. ẹ̀yin náà wò wò tóbìnrin bá wà tó jẹ́ pé masha allah la quwwata illa billah ó wá jẹ́ pé irun orí ni òní Hmm. ẹ mọ̀ pé àbùkù yóò tó àbùkù hmm. so kódà kó wà nù lé rẹ̀ kò ní lè sírí ilẹ̀ ńjọ kan hmm. yóò wà nǹkan má rí ni so nínú ọ̀sọ́ yín ọ̀sọ́ ńlá náà ni irun orí yín yẹn so tí ọ̀bá wa jẹ́ pé túláàsì ńlọ́ba ṣẹlẹ̀ tóbìnrin ó fi wá mú nǹkan kan nu orí rẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa bí ká pé iná orí ń dà láàmú iná yẹn ti wá pọ̀ lápọ̀ jù débi pé iná ń sàn lórí bí ìgbà tó ń dà Hmm. so wọ́n á wò pé àwọn ò lè róògùn kankan fi ṣe àfikún kọ́kọ́ fa irun orí yìí kórè hmm. ọmọ dáná hmm. so eléyìí kò sí wàhálà mẹ́gbà tó ti jẹ́ pé nítorí ṣẹlẹ̀ ó ju agbára lọ so àfikún jẹ́ pé kòkòrò kan ló so sí lórí tí wọ́n fẹ́ sógun rẹ̀ so wọ́n á rí i pé àfikún oògùn kó débi tí ojú àwọn kòkòrò yẹn wà nínú orí rẹ̀ so wọ́n á ti torí rẹ̀ wọ́n fi fa orí rẹ̀ eléyìí à ń bẹ lọ́nkọ́ má burú àmọ́ pé ah, èmi náà fẹ́ look young mo fẹ́ dàbí bọ̀m̀bọ́ì pé kíni Hmm. kò sí nǹkan tọjọ bẹ́ẹ̀. Hmm. jazakumullahu khairan ya sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three tẹ́mẹ́gbà ìpẹ́ẹ́lì máa darapọ̀ mọ́ wa ìkànnì youtube ẹ̀ máa fi ládùn níbi ìlú wa ẹ máa láìkí ẹ máa ṣí àrẹ bákan náà kẹ́ máa sọ̀sìkáìbì síbẹ̀ pẹ̀lú fún ọ̀tún ètò lóríṣiríṣi tí a ti ṣe síbẹ̀ hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín bí a ti ń pè. Ọ̀sán-ìdè láti Italy. Láti Italy, kí ni ìbéèrè yín? Náà mo ní kí n bẹ̀rẹ̀ kí ni rìwáyà uh, kí ni revolution àtàṣà uh, hood tó wà authentic before máa ń gbọ́ oríṣi bíi eléyìí tó gbajúmọ̀ tá a máa ń sábà ń ṣe àtàyàtọ̀lélá àzàtìyàtọ̀lélá so ó ní ìtumọ̀ gbọ́ náà so wish for food àtàyàtọ̀lélá àzàtìyàtọ̀ sọlọ́wà tó ní iṣẹ́ mìíràn sí yẹn jẹ̀mú fẹ́ mọ̀ pé ṣé nígbà ẹ̀ náà and again lórí sọlát lórí sọlát bóyá yóò fẹ́ ṣe tàṣàhúdù ẹ̀sìn ní ní ìjòkó alákọ̀ọ́kọ́ lórí ìran ní ẹ̀rọ kàmẹ́rin. Hmm pé èèyàn wá ṣe mistake èèyàn wá ṣe àtàṣàròdì complete pẹ̀lú sẹ́látù ìbọ̀rọ̀yìnìyà hmm. so ìyẹn pé ìṣúná ṣé kọ̀bùlì wáyé ń bẹ̀rẹ̀ ṣé bọ́yé kọ̀bùlì wáyé ń bẹ̀rẹ̀ àbí. ó ti yé alhamdulilayi àkọ́kọ́ ni pé gbogbo tẹsáhùdì tẹ bá ṣe tẹ bá ṣe àtijọ́ kan nínú àwọn tẹsáhùdì tó wà kò sí hmm. nǹkan tó burú ń bẹ hmm. so ṣùgbọ́n èyí tí aṣàlẹ́sà àwọn òpó ńlọ tẹ̀wọ̀n jù lọ́nà tí. Mm بصحابي sì ṣàlàyé rẹ̀ kó ànábì máa ń kọ́ àǹtẹ̀ ṣáwọ́dì gẹ́gẹ́ bí sì máa ń kọ́ àwọn sùúrà kan nínú alukur'an tó wá nínú hadithi abdullahi bin masoud radiyallahu anhu ọlọ́run ànábì kọ́ aka máa sọ pé atahiyatu lillah wasalawatu watayibat asalaamu alayka ayuhan nabi wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala cibaadillahi asalihin ashadu an la ilaha illa allah. وأشهد أن محمدا عبده ورسوله láti pé yàtọ̀ tó wà láàrin rẹ̀ pẹ̀lú àwọn tẹ̀síwájú yòókù náà díẹ̀ díẹ̀ ni. attahiyatu lillah azakiyatu lillah atayyibatu asalawatu lillah so àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà ńbẹ̀. Mm. so ṣùgbọ́n tẹ́bí ni Mas'ud yìí pẹ̀lú àlàyé tó ṣe pé Ànábì máa kọ́ wa gẹ́gẹ́ bí ṣe máa kọ́ wa súra nínú Al-Qur'an omi náà wọ́n sọ pé Umar radiyallahu anhu ó ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn lórí mímbàrò hmm. nípa nàbì lọ́kùn bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ́ sàṣìṣe àwọn sàábà ọba ti dákẹ́ hmm. so ṣùgbọ́n sàábà yìí sọ pé ànábì kọ́ wa ní tashahhud gẹ́gẹ́ bí ṣe máa kọ́ wa súrà nínú al-Qur'an hmm. at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibat assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله wọ́n ní nínú التشهد الأول tá a bá ṣe dórí paṣẹ الصلاة الإبراهيمية sáà forí kanlẹ̀ pípa ti sàlékún àbá àní forí kanlẹ̀ àní forí kanlẹ̀ inshàlá khurujan min al-khilaf ṣùgbọ́n ìtọ́ dáa jù ni pé ká má ṣe dórí الصلاة الإبراهيمية. جزاكم الله خيرا يا شيخ ibi láti máa ṣẹnuró lónìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣàgbàtẹrù ètò ìkọlọ nǹkan bá fi san án lẹsùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹlẹ kẹyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa ismail tí wọ́n dìjọ kọ́ ọrìn wa jazakumullahu khairan ọlọ́wà fiṣẹ́ ẹ̀ṣọ́ yìí insha allah ọ̀làdùn ló ń lóko mi o ọjọ́ mẹ́jọ ìní látún pàdé lórí ètò ìtìtìgbà náà سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك واتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ẹgbọ́ bí ó ta àwọn akẹgbẹ́ rẹ̀ yọ parrot fm náà ni one zero one dot one jẹ́ kó wà bẹ́ẹ̀ ó dùn jù jù jù jù jù.